Allah المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون غالبون فتول عنهم حتى حين وابصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فسوف وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run. alhamdulillah. adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run. alhamdulillah. adúpẹ́ ní ọ̀dọ̀ ọba náà. alhamdulillah rabbil alamin. atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ náà wọn ara lẹ́nu nábì bá wọn sàbí ẹ̀. adápẹ́dẹ̀ sí orí rẹ̀ ọlọ́run ṣe ní ohun tí a jẹ lérè níhìn ayé ní kọ̀kọ̀ sàárè àti ní gbangba alkiyama àtọ̀rọ̀ fún gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti kọjá gbogbo àwọn àfa àwọn ìmáàmù tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn tí wọ́n fara gbolẹ̀ fún ọlọ́run tí wọ́n fi ìmọ̀ wọn ṣayé láǹfààní ọlọ́run bá kí wọ́n bá wà gẹ̀ wọ́n kọ́ ọ lọ sí ààbò wọn. وبوا الحاج مجدد الدين دمال علم بواكي وبيوا آمين وبوا الحاج محمد رشاد عدد با ينسي بوا آمين وبوا الحاج مشهود عدد باكي وبيوا آمين وبوا أمسا خمنكيو علم باكي وبيوا ينسي بوا آمين ما وعاج فاطمة عاج جارية علم وبيوا وينسي بوا آمين بوا الحاج مصطفى بلا مسيا يقولون بواكي وبيوا آمين àfáwọn akọ́wọ́rọ̀dín hussein ọlọ́run yọ́nú sí àbọ̀ wọn gbogbo ọ̀nà tá a gbà tá a fi ní òkú lọ́run tí ó ti bọ́ sàkíyàmà ọlọ́run ṣì wọ́n lẹ́rú tó òkè lọ pẹ́. àmín. má ṣe wọ́n ní ẹrú tó òkè lọ jẹ níyà. àmín. ọ̀dà àti la ilaha illallah àwa tọrọ fún gbogbo àwọn afá àwọn imam tọ́lọ́run ní wọ́n ṣẹ́kù ọlọ́run mẹ́jọ wọ́n ṣẹ́kù dáràn. lẹ́sẹ̀ bàbá wa imam àgbà samahatu sheikh al-imam alhaji Hudayfa Hamza. àpọ̀ ọlọ́lá بقاه وأحاقه الله بحرصه wasallamana allahu min kaidi limakiri. ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ àìtó tó wọn sí máa sun ọlọ́dẹ tí ń fẹ́ wọn máa padà sun ọlọ́dẹ tí ò fẹ́ wọn èyí tó ti dá méjìlélójì ìbàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó ọlọ́mọba fi ṣètò náà gba àwọn ẹjọ́ máa dúró jẹ́ kí àgbàlagbà ọmọdé ṣe wàhálà wọn lè tiwọn àkàlẹ́ jẹ́ ọlọ́mọdún wọn lọ́rẹ́ rẹ̀ jálùbáríkà àwọn ọkọ̀ yìí tí wọn náà lọ ọlá ìpínlẹ̀jì ọlọ́run ọlá wíbẹ̀ ìjẹ́bi ọba náà kárí gbogbo àwọn àfa tí wọ́n ṣe wá láǹfààní mímọ́ tí amúmímọ́ àtàwọn tí a jẹ àǹfààní ọ̀rọ̀ wọn ọlọ́run bá wa san wọ́n lẹ́san olóore bá wa san wọ́n lẹ́san tó pọ̀ kó fi lé wọn àtọ̀nà wọn ní àyàbẹ̀rẹ̀ ọlá àti la tí wọ́n ń tò tí sì ń gba títò tí wọ́n ń ṣe tí ń gba ṣíṣe bàbá wa Dr. Alhaji Abdulrahim Shitu Thani ọlọ́run járe wọn pé járe wọn jìnnà ọlọ́run ò má fi nǹkan sí wọn má hàn lé màmá dá wọn dára wọn èyí tí ọlọ́run gbé sí ọ̀gángan wọn ọlọ́run ṣe ní àṣegbáyìn lálùkìyàmà ṣe ní àṣegbèyẹ lálùkìyàmà wọ́n sọ pé òun ọ̀ràn wọn ṣẹ́ ọ̀là àtìlá ilaha illallah àwa tọrọ fún gbogbo àwọn ọmọ bàbá wa alhaji seifuddin zakaria arikosi tí wọ́n jẹ́ onísábàbí tí àwọn èèyàn fi láǹfààní ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo àyíká yìí tí a ti ń ríra wa tá a ti fi ń gbọ́ra wa ọlọ́run láti ibi tó yẹ ká gbé débi tó yẹ ká forí ẹ̀ tì sí gbogbo àwọn ọmọ bàbá wa náà ọlọ́run kó bá wa pẹ̀lú wọn ọlọ́run kó bá wa bọ̀ wọ́n láṣìírí ọlọ́run mọ́jà wọn kulẹ̀ mọ́jọ wọn kẹlẹ̀ ọlá tọ́lọ́run ṣe fún wọn ọlọ́run ò mọ jẹun fọlá náà pìtàn owó gbogbo tá a wá ń ṣe tá a fi ń kan ìbínú ọlọ́run mọ jẹun ó rìn débẹ̀ mọ jẹun ó fẹsẹ̀ débẹ̀ ọlọ́run àánú ọlọ́run jẹ́ ọmọ bá wọn gbé ọ̀là àti ìlà ìlà kọ́ wá múládà gbogbo eléyìí kò bá mo bá bàbá wa alhaji sefu zakariya àríkọ́sí kọjá kìyà ọmọ àdáa fún wa àti gbogbo àwọn ẹni tí wọ́n ṣiṣẹ́ olóore tí wọ́n ṣàánú wọn tó kó láyé ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó wà bẹ́ẹ̀ ọ̀làlá haúlẹ̀ wala quwwata illa billahi al-aliyyil azim. àwa náà ní tẹnugbó lọ bí o. àmín. àní tójú ayé mọ́lẹ̀. àmín. ẹ̀gún ayé ò ní gún wa. àmín. tẹ́tẹ́ ayé ò ní jẹ wá. àmín. odò ayé ò gbé wa lọ. ẹni tí ẹ ti bàjẹ́ tí ń wé èèyàn kún wa ní kún náà mọ́ tiwa. ẹni tí ẹ ti jábọ́ kò náà ọgán tiwa. àwọ̀yé fáàmù òdodo ọ̀nà òjòdè fáwọn náà. ìmọ̀ àmàlò léyìí tí wúlò fara lé túlẹ̀ fara àdúgbò tí ń gbé ìsìláàmù ga ọlọ́run yọ̀dẹ̀ fáwọn náà kọ́ wa máa ń ṣe láàárọ̀ lọ́sàn-án àti lọ́jọ́ alẹ́ ọlọ́run mọ́jà àjọra lójú ọlá ìpín méjì ọlọ́run. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àásùnsù yẹ àdẹ́wúrọ̀ bí ń bẹ́ẹ̀ lẹ́yìn àwọn sùn ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àásùnsù yẹ. ya sunja Allahumma mi wá dúdú. ọlọ́run bẹ lẹ́yìn àṣẹ. ọlọ́run bẹ lẹ́yìn àṣẹ. ọlọ́run bẹ lẹ́yìn àṣẹ rẹ. àdàwúrọ̀ mi bẹ lẹ́yìn. oníwà dúdú. ọlọ́run bẹ lẹ́yìn àṣẹ rẹ. àti ọlọ́run. Allah. ọba tó lè tọ́ kíkí tó sì ní ẹ̀tọ́ kíkì tọ́lẹ́tọ̀ ká mọ̀ yín pàtàkì jùlọ nínú àwọn àsìkò ọlá àsìkò àlùbáríkà tá a wà yìí kọ́lọ́hún kó gbà á lọ́wọ́ ọmọdé kó sì gbà á lọ́wọ́ àgbà kọ́mọ̀pọ̀ wọn ọ̀ràn wà ń ṣẹ́ èyí tí ọmọ wa jọ̀rọ̀ wá lásìkò ọ̀wọ̀ yìí òun náà ni àdáàtún wa taqlidun fil udhiya òun náà ni àwọn ìṣe àtàwọn àkọ́ṣe kan tọ́já sí pé a máa ń ṣe nípa ẹran ẹlẹ́yà pípa àwọn ìgbésẹ̀ kan mẹ́ tọ́já àwọn àṣà àtàwọn nǹkan ṣe tọ́já sí pé a máa ń gbé e lẹ́sẹ̀ a sì máa ń hù níwà nípa ọ̀rọ̀ ẹlẹ́yà kí ni ìsìláàmù wá sọ nípa rẹ̀ àti bíi pé kámọ̀ wá mú tá a fẹ́ fi jọ́sìn fún ọlọ́run tá a mọ̀ sẹ́ràn léyà kámọ̀ fi ṣèrànràn kan ká sì mọ fi ṣe fáàrí dégbò wípé ká tún wá mọ àwọn nǹkan ọ̀sìn yìí ká mọ wá dojú ìjà ká mọ wá fi wọn dojú ìjà kọra wọn ṣáwọn nǹkan yìí sì bá mú sọdà bẹ́ẹ̀ nínú àwọn ìṣe àtàṣà tọ́já sí pé àwọn èèyàn wa máa kú níwà láwọn àsìkò àlùbáríkà tá a wà yìí tá à ń palẹ̀ mọ́ pé iléyá ń bọ̀ ọlọ́run o jẹ́ ọba wa láyé jẹ́ ọba wa láàyè láàyè eré pọ̀lú dáadáa kó o fi wá láyà ah, balẹ̀ ewu tí wọ́n fi jọ́sìn tá a fi súnmọ́ ọlọ́run tó fi jẹ́ iṣẹ́ tó lọ́ ń gbà lọ́dọ̀ wa ọlọ́run mọ́sà àfàjẹ kó wà ní lọ́wọ́ má jẹ́ kọ́bẹ̀ ò sílẹ̀ gẹ́gẹ́ àdúrà àwọn àgbàlagbà bí wọ́n ti máa ń ṣe é nínú àwọn ìgbésẹ̀ tí a máa ń gbé tọ́jú àwọn àṣà kan tá a máa ń ṣe òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n a máa ṣàìsùn wọ́n a máa ṣàìsùn òru ìjọléyà. bìfẹ́lẹ́ mú ń kàrà áti. wọ́n a máa gbégbèsè yìí bìfẹ́lẹ́ mú ń kàrà áti pọ̀lú ìmọ̀ ṣe àwọn nǹkan tó burú nú àwọn òru náà ká pé ilé àkọ́lá àwọn kan wa wá gbé wọn wá gbé rédíò síta wọn wá jókòó wọn máa wá lu gbogbo àwọn nǹkan yìí bí wọn bá wá ń lò àwọn nǹkan ọtí líle àbáwọn ẹlòmíì wọn a wá mọ àwọn egbòogi gan wọn a bu àwọn ọtí ìpàyọ wọn a bù ú lé lérí èyí ni wọn mọ wọn mú wọn láwọn ń ṣàìsùn pé iléyá bá wọn láyé jẹmọ ẹjọ àbíra léèrè ṣéhun tọlọhun bí wá nìyí ṣéhun tọlọhun ni a ṣe nìyí ṣéyìn náà ìjọsìn ni ní òru pa afẹ paléyà àwọn ọmọ aláwọn àwọn ọmọ aláwọn ń sọdún àwọn làwọn àdí àsìkò léyà ẹlòmíín náà yóò ti àjò dé àwọn tó bá wà láàjò torí pé ọdún ilé àmọ́ kún wọn lójú wọn á wá torí ẹ̀ dé wọn á wá lé ìsinmi láti wá bá gbogbo ara alẹ́ sọdún ẹlòmíín náà wá jókòó tì náà ọ̀nà tó fẹ́ gbà dúpẹ́ fọlọ́run ni wọ́n máa wá mu kínní yìí tó yà sí pé wọ́n bá mu ibi wọ́n bá wó sí ó lè jẹ́ tó àárọ̀ ọjọ́ kejì wọ́n lè mọ́ka sùúrà ǹjẹ́ wọ́n tẹ̀ tú wá láǹfààní àti lọ kírun yìí dì àwọn nǹkan yìí nì kò bá mu torí pé kínní kì í ṣọ̀nà tá fi ń dúpẹ́ orí ọlọ́run القرآن يقول أعوذ بالله من الشيطان الرجيم ذلك ومن يعظم شعائر الله فإنها, فإنها من تقوى القلوب ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب فإنها من تقوى wàlúkúlù. ọlọ́run ní ẹ lọ́mọ gbogbo ohun tẹ́mi ọlọ́run tí mo làálẹ̀ lófin tí mo ní kẹ́gbẹ́ ìgbésẹ̀ rẹ̀ nípa wípé ẹ̀tọ́ ọ̀nà báyìí tí oṣù hajj bá ti lé ẹ̀rìn báyìí ẹ ṣiṣẹ́ hajj mẹ́ ẹ gbégbèsè tọ́da mẹ́ lẹ́yìn náà ẹ súnmẹ́mí ọlọ́run pọ̀lú àwọn nǹkan ọ̀sìn tí mo ṣe tí mo tẹ̀ wọ́n rí fún yín tí mo tẹ̀ lórí bá fún yín ọlọ́run ni zálíkà gbogbo tí mo wí. zálíkà wà mẹ́yìn ọ̀gbìn ṣa'ira Allah. ọlọ́run ni gbogbo ẹni tí ọba gbé tí tóbi fún gbogbo ohun tóun fi sàmì sáyé. wà iná àmì taqwa al-qulub. gbogbo ẹni tó bá pọ̀ nǹkan tẹ̀mí ọlọ́run bùkún gbogbo ẹni tó bá pọ́nlé ohun tẹ̀mí ọlọ́run gbé gíga fún gbogbo ẹni tó bá pọ́nlé ń tèmi ọlọ́run tí mo ṣe àpọ́nlé sí tí mo ṣàmì sára rẹ̀ ọlọ́run nípa iná àmì ọ̀dọ̀kọ̀ àlẹ́kọ̀ọ́lọ́ fa iná àmì ọ̀dọ̀kọ̀ àlẹ́kọ̀ọ́lọ́. ọlọ́run dájú ẹ lọ wò ó mi ń dákúwọ́lùkùlù ọ wà lára àwọn iṣẹ́ ọkàn ń bẹ lára àwọn iṣẹ́ ọkàn iṣẹ́ tọkàn sì wá ṣe ni kọ́páyọ̀ ọlọ́run. iṣẹ́ tọkàn wá mú ṣe. Ọba lára ìpáyà tí ìpáyà tá a mọ̀ rínú ọkàn ẹni kọ̀ọ̀kan pé ọlọ́run bùkún àwọn àsìkò tá a wà nú ẹ̀yìn káwa náà kábùgún ọlọ́run pọ̀ àwọn àsìkò tá a wà nú ẹ̀yìn káwa náà kápọn ọlọ́run bàbára rẹ̀ káwa náà ká bàbára rẹ̀ ọlọ́run ní gbogbo iṣẹ́ tá a bá ṣe ń mẹ̀ gbogbo ìgbésẹ̀ tá a bá gbé ń mẹ̀ gbogbo iṣẹ́ ọ̀rọ̀ èèyàn tá a bá ṣe ń mẹ̀ gbogbo àwọn náfìlà tá a bá yàn ń mẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ iṣẹ́ olóore lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a bá ṣe ń mẹ̀ ọlọ́run ní àdìpèlé ẹ̀san ń bẹ níbẹ̀ gbogbo ìsáfọ́lọ́hún tá a bá sáfọ́lọ́hún bẹ̀ a fi fàmì sí ntọ́lọ́hún fàmì sí ni ọlọ́run ní ó wà lára ohun tá a gbọ́dọ̀ bá nínú gbogbo ọ̀kẹ́ ntọ́ bá jẹ́ mùsùlùmí ìṣọkùnrin ni ìṣobìnrin ni ìṣọmọdé ni ìṣàlàgbà ni pé ìpáyà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìsáfọ́lọ́run ìdìrọ̀mọ́rọ̀ ọlọ́run ìjìnà sóhun tọ́lọ́run ọba kọ̀ ìmọ̀ ṣe ohun tọ́lọ́run ọba pa aláṣẹ ṣíṣe rẹ̀ káwá ṣe é ká tún ṣe iṣẹ́ ẹ̀nì ká ṣàṣepamọ́ tá a lọ dé bá lálùkìyàmọ̀ fa iná mi ọkọ̀ wa kòló. àwọn ọmọ ìgbà yẹn ká mọ̀ bá nínú ọkàn gbogbo ẹ̀ tá a bá pera ní mùsùlùmí ìṣọkùnrin wa ìṣobìnrin wa ìṣọmọdé wa ìṣàlágbára ọ̀pọ̀ ọ̀nù wa náà tí wọ́n ń bẹ ọlọ́run tí wọ́n ń sáàdì ọlọ́run tí wọ́n ń képe ọlọ́run pé káwọn di àkíkò yìí tí wọ́n ń láǹfààní àti wà láyé mọ́ tí wọ́n ń láǹfààní àti kára káwọn tí ń belé ilẹ̀ kí làwa ṣe fọ́ ọlọ́run sásọ̀pá dáa ni sásọ̀pá awúlòjọ àwọn tó sars sọ wípé àfọlọ́wọn bá ní nkankan làwọn oní ti bí òní ni wọ́n rí fọlọ́n ló fi di wípọ́ ṣàwákò awákò láyé gbogbo eléyìí náà ó yẹ kó tó ní rònú ó yẹ kó tó ní làákàyè ó yẹ kó tó ní ìkè torí pé bíyàn bá mọ núrò àwọn àgbàlagbà ní bẹ̀rù bá mọ núrò yọmọ gbẹdùn bẹ̀rù bá mọ núrò yọmọ gbẹdùn. bẹ̀rù bá mọ núrò yọmọ gbẹdùn bẹ̀rù àmánù. ọmọ pẹ́. ó yẹ kéèyàn máa ronú kó lè sá fún ọlọ́run kó lè bẹ̀rù ọlọ́run torí agbára ẹ̀ kọ́ ló sì yẹn débi tó dé yìí. wọ́n máa ń yọ ọ̀gbìn. agbára mo máa ń ṣe ẹ̀kọ́ lọ́jọ́ òkú láyé débi tó kù dé yìí. agbára ìnílàkà ẹ̀kọ́ lọ́dẹ̀mí ẹ̀ sí ló fi kù dàsìkò yìí kọ́lọ́hún ọba tó kù náà tọ́jọ́ náà ó fi dé ọlọ́njọ́ bá a wa láàyè kó sì bá wa láàyè rè nínú àwọn nǹkan tá a tún mọ̀ láṣà bí ṣe sí. àtàbáhì bìlù ọdọ̀hìyà. òun náà ni kí ìmọ̀ fi ṣe fáàrí ìmọ̀ fi ṣèyànràn àwọn ẹran iléyà tá a fẹ́ pa tá a fẹ́ fi jọ́sìn fún Ọlọ́run tọ́já sí pé. yàtàbáhà أسعار الوضحية لعيد ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn kí ni iṣẹ́ wọn kí ni iṣẹ́ wọn wọn a máa fi owó tí wọ́n fi rẹran léyà wọn a máa fẹ́ káwọn èèyàn gbọ́ wọn a máa fi ṣe yẹn ran ọ wà lára àwọn ẹlòmíín wọn bá jókòó láàrin àwọn ẹgbẹ́ ó léwu ṣùṣùkó ní hmm, ẹran wọn o aláyẹ̀rán wọn ààrẹ wọn gan ni pẹ̀lú bẹ́ẹ̀ náà bó ti ní ẹlẹ́wọ̀nì kì í ṣe pọ́fẹ́sà àánú àwọn tó jòkó tì ọkàn fẹ́ bá wọn nú jẹ́ ni àárín wọn kò fàkìtóró ní deux cent mille kára yọmọ wa bí ó sì jẹ́ kí wọ́n yọ fọ́tò rẹ̀ yọ wà gbèsè ní sàtì òun yóò wọn ní ṣe sàtì ká kò sì jẹ́ bẹ́ẹ̀ yọmọ wa ní ẹ̀nà ọmọ ṣáájú òun yọmọ rìn káàkiri àdúgbò kí máa hàn àwọn èèyàn bóun ti rán ẹran tòun ló tóbi jù ẹran tòun lọ́ga jù kéèyàn máa fi ṣe fáàrí gbogbo ohun tó jẹ́ nǹkan ìjọsìn àbígbẹ́ran ti wá wọ́n kóun wá ní èyí tí mo rà yìí ẹran mi ìhìn ẹran sàn mi lo ẹran tó sọ́sẹ̀ gan mi ni mo rà kọ́mọ wá ṣe fáàrí ni lágboolé kọ́mọ ṣe fáàrí ni ládùúgbò kọ́mọ ṣe fáàrí ni láàrin jẹ̀mọ́ tó já pé ọlọ́run ọba tó sì ní wá ọkọ̀ ọ̀rọ̀ fáàrí ṣíṣe ìṣèyàn rẹ̀ pé mímọ̀ tó báyìí èmi mo ṣe báyìí kò sẹ́ni tó tó mi ìjọra ẹni lójú ìbàbá ẹ̀ lọ́lọ́run fi sọnù kùránì pé inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur. inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur. ọlọ́run bá wọn nífẹ̀ẹ́ sí gbogbo àwọn onífàárí àwọn onígbéraga àwọn olùṣèyàn tó ṣe wípé gbogbo àwọn ìṣesí ìwàsí kéèyàn máa ráyìn kọ́ máa jókòó bọ́ bá dúró ìgbéra wọn ni ọmọ ké kò fẹ́ jẹ́ ká mọ̀ nǹkan kan ju pé ká lè kíyèsí ẹran tọ́ra lọ ká sì lè béèrè lọ́dọ̀ ẹ̀ pé èlò lẹ́bi ẹran yín bọ́kọ̀ bí wọ́n jòkó láàrin alólùpẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ẹmọ náà jáde alọ ẹwà múlòkó káwọn aráalé káwọn ará ká lè mọ kan sára sí ẹran rẹ kí wọ́n lè mọ sọ pé ha ọba rí ẹran tí lágbájá ha ẹran yẹn hmm, àfa màálù ni ihun tó fẹ́ lò ní ojú bẹ́ẹ̀ lọ fàásì ìtàsọ̀rùfà ti gbogbo àwọn ìṣesí yìí àwọn ìgbésẹ̀ yìí. a máa sinmi débi ìmọ̀ ṣe fáàrí ni a sì máa sinmi débi àlẹ́ àwò. wàrúyá ìfilẹ̀ ìbàdàn asinidebi aliyawo nínú ìjọsìn asinidebi kárìmí nínú ìjọsìn. Qala Allahu ta'ala. ọba tó wà níwá ń sọ fún wa pé inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur. ọlọ́run ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ọni tí wọ́n máa ṣe fáàrí gbogbo ẹni tí wọ́n máa ṣe náà ẹlòmíì ọkọ̀ ó lè gbé mọ́tò kalẹ̀ ó lè gbé bàṣẹ́ kó kọ́ àwọn ẹran sínú ẹ̀ kọ́ máa kó wọn káàkiri kó lè máa fi hàn àwọn èèyàn pẹ̀lú tó ń rà ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam títí àtọ́lá ń bẹ fún ni anabi pè wá sí àkíyèsí anabi ta wá jí. inna Allaha awha ilayya an tawadun hatta la yafkhar ahadun ala ahadin. ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ọ̀ránṣẹ́ mi anabi ní ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ọ̀ránṣẹ́ sí mi wípé àrùn tàwádọ̀rùn àtàlà yafara ahadun àlà ahadin ọlọ́run ránṣẹ́ sí mi pé gbogbo ẹ̀yin tẹ́ jáde ó máa rin ọkùnrin yín obìnrin yín ọmọdé yín ni alàgbà yín ni ọlọ́run ní ọ̀ránṣẹ́ sí mi kí n kì pé kẹ́ tẹríba kẹ́ bọ̀wọ̀ kẹ́ ní tẹríba kẹ́ mọ̀ ṣàǹpà tàǹkù tàǹkù ahadin. kẹ́mọ́ ṣàǹgbà tá ń kú tá ń kù èmi mo tó báyìí èmi mo lè sọ báyìí èmi mo lè ṣe báyìí kò sẹ́ni tó lè mú mi mi ní tìjú ẹ̀ fẹ́ nìkan gbogbo ẹni tó bá sì ti ń lo ìlòsí mi ò ní tìjú fẹ́ nìkan gbogbo ohun tọ́lọ́wọ́n ọba dá yányán ò ní tìjú ẹ̀ ọba tó ní gẹ́gẹ́ ò ní tìjú rẹ̀ gbogbo ohun tọ́lọ́wọ́n ọba dá ò ní wá tìjú ẹ̀ ọlọ́run ní ẹ bọ̀wọ̀ ẹni tẹríba títí lọ níbi bá ẹ lò tẹríba yìí fúnra yín débi pé àní kẹfípẹ́ nìkan ó ṣe fa àríṣẹ́ nìkan ẹnìkan ó dìtẹ̀sẹ́ nìkan ẹnìkan ó gbógun ti ẹnìkan ẹ máa lo ìtẹríba láàrin ara yín ẹ máa lo ọ̀wọ̀ láàrin ara yín ẹ máa lo ìbùkún láàrin ara yín bẹ́ẹ̀ bá ń lo ìbùkún fúnra ara yín tẹ́ ń lo ọ̀wọ̀ láàrin ara yín àní kẹfín àní rímọ̀ kódà àní rímọ̀ lára ẹnìkan nu yín pé nìkan fún ara yín wọ́n ṣe fàárí síra wọn. iná lè rùjú bá wa ta fọ́. nítorí gbogbo ìmọ̀ jọra ẹni lójú níbi ìjọsìn. wa ta fọ́. gbogbo àwa tá a lọ rẹran tá a wá kẹran ká rẹ̀ páwa la tó báyìí kò sẹ́ni tó lè ra rú ẹ̀. ká sì máa wá ṣe fàárí pọ̀ lu tá a ra tá a fẹ́ fi jọ́sìn fọ́ lọ́hùn níbi ìjọsìn wa. wàlmùbá ha. àti dé ìmọ̀ wa fi ṣe ìyànà ń ká. pé irú wa ní mọ́ ẹran tó bá tó yẹ báyìí. ẹ nígbà pàdé nínú àwọn nǹkan tí nínú àwọn nǹkan àkọ́bá tó burú jáì ni tí máa ń kọ́bá ni níbi ìjọsìn Ọlọ́run. àlẹ́tí yumkina tó fi ìbànà fúnṣà ńsá. tọrọrùn láti kọ́bá ẹ̀mí ọmọ èdè nìyàn níbi ìjọsìn ẹ̀. fatasu efun wa ní sanáyì alalimunni ẹ̀mí ọ̀hún. yóò wá darí ẹ̀kọ́ mẹ́ yóò darí ẹ̀kọ́ ń láti máa kí ọlọ́run ọba tọmọṣẹ́ ní í ṣe. ìlà ọlọ́run ọba ló fún ọ lówó ló fi rí ra òun ló bò ọ́ láṣìírí ló fi ṣe òun ní kọ́ dọ́gba fún ọ ló fi rí mú òun lọ́wọ́ ní ọ̀pọ̀ èèyàn náà lọ́wọ́ aláyè tí wọ́n ní ọdún tòní tí wọ́n sì ní làákà ìbí tiẹ̀ ṣọ̀wọ́n ṣùgbọ́n tòun tọdún àti làákà yín wọn àṣírí wọn ibodì sí wọn àti ìmọ̀ báwo làwọn ò ṣe ṣọdún pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n sì ń ran kàn sọ́dọ̀ ọlọ́run wọ́n mọ̀ pé ọba tí ń ṣe lọ́lọ́run òun náà ní í ṣe kò pé òun ò ní í ṣe yóò sì padà ṣe wọ́n gba àgbàdájú bẹ́ẹ̀ ìwọ máa lọ dúró kọ́ máa wá ṣe fàáyí kọ́ máa kẹran ká kọ́ máa ya fọ́tò lójú gbogbo wọn yorùbá ní ẹnìkan ìkígbe atántami lójú ẹnìtẹ́bi ń pa kò ní ṣàdúrà kọ sọ̀kalẹ̀ rẹ̀ tó ráwọn nǹkan wọn retí èèyàn mélòó lọ́mọ kó dùn wọn kọ́ ọ̀tọ́ wa bi rẹ léèrè pé ọba tí máa ń gbaṣẹ́ ọlọ́run pàápàá tí máa ń gbaṣẹ́ ṣé ó dùn ọba náà bó ti ń ṣe é nì ìgbésẹ̀ tó ń gbé nì ṣọtẹ́lẹ̀ ọba lọ́rùn ṣó sì dùn mọ́ ọlọ́run ìwọ náà ronú sí i. ilé yìí yóò wà mú ìmọ̀ wá ṣe fàárí nì yóò wà mú ni láti má rọ̀ fún ọlọ́run. ìlà tọ́lá bíi fẹ́lẹ́ lẹ́yìn náà yóò mú èèyàn pé kó jẹ́ pé àwọn èèyàn ọmọ kí ni tọ́lá bíi sànẹ́yìn nìyẹn náà yóò máa wá káwọn èèyàn máa yin àbàbàṣà ah, ah, ẹran tẹ́ra ẹran ni lóòótọ́ aláyé ah, ẹran ni ẹkú náwó aláwọ̀ kẹbàrọ̀ aláyé ẹran ni káwọn èèyàn máa kí ọtán gbogbo eléyìí ni o ti ń gbaládẹ́ látàyé wàdàkìyàmù òní ìtọ́gbà lọ́dọọdún wàtúnṣẹ́rìlúhu anílẹ̀ǹkì. bọ́sà eléyìí nínú yóò tún ká ìrọ́jú àyẹ̀rá yẹn bá nípa kọ̀rọ̀ fọlọ́run. wọ́n kò ìlíláhi lọ́kọ̀ọ́lẹ́. àti kó faragbolẹ̀ fún ọlọ́run ní lọ́sàn àti lóru. ìtàkà bùrì wàtá. nípa pé yóò máa ṣe mọ́tòmọ́tò yóò sì máa kó wa lé àwò. lànàbí wa Muhammad fi sọ pé sàràsùn mọ́kìlíkàtì ànábì ní nǹkan mẹ́ta máa kó nínú àwọn nǹkan mẹ́ta tá ànábì wá kàǹjọ náà ànábì ní wà ìjábọ̀lmárì ì bìnàfsìhì nínú nǹkan tí máa ń kó panu báyàn téèyàn kì í fi rí láadá láyé téèyàn kì í fi rẹ́sàn lálìkìyàmọ̀ òun ni kọ́mọ èdè ènìyàn jore lójú lérí ohun tí bá ń ṣe ipá wàrà tó báyìí kò sẹ́ni tó lè rárọ ẹran bẹ́ẹ̀ à ọmọ ibi tí mo ti lọ́ra ni òun nìkan ló tóbi jù nínú ẹran owó ni mo pé owó tí mo nájọ́ náà ojú sẹ́ńsàn mi lọ nítorí kí wọn lẹ́sàn tí wọ́n fẹ́ sàn ọ́ ọlọ́run lọ fẹ́ jọ́sìn fún kì í ṣàwọn ìmọ̀ ń ṣe fáàrí pọ̀lú tá a fẹ́ fi sin ọlọ́run tọ́jọ́ ìrànlẹ́yà kì í ṣàṣà dáadáa kì í ṣe ìgbésẹ̀ dáadáa kì í ṣe ohun tá a gbọ́dọ̀ bá ọmọlúwàbí èèyàn mbẹ́ eléyìí kọ́ máa jẹ́ ìpenisákíyèsí gbogbo àwa tá a ti wà lóko bẹ́ẹ̀ tá a fẹ́ máa sáré àti máa fi ẹran fi máa hàn káàkiri àti máa kó wọn ká káàkiri àti máa sọ̀rọ̀ ẹran ah ẹran wọn ò ọ̀la ẹran wọn n tẹ̀ mọ̀ pé mo lè ra tí mo ra náà ẹ̀yìn báyìí tó o sì nú tó fẹ́ ṣe fáwọn tó ń sọ ẹgbẹ́ wọn ẹ̀já kíyèsí ẹ̀já káwọ́ kò mẹ́ẹ̀ kọ́lọ́ ń kójú ọjà ni kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ kí ilé náà kó bá wa láyé kó bá wa láyé kó bá wa láyé rí pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ká má wà lọ́wọ́ lọ́wọ́ ká sì má wà ní dùbúlẹ̀ àárẹ̀ ọ̀lẹ́ àti la ilaha illallah a sì ń padà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ kọ́lọ́wọ́n ọba kó ṣe àmàlẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́lá ilaha illallah. Allahu akbar. òun ni tànátọ̀ ìdájọ́ àwọn ẹranko ra wọn kí wọ́n mọ kanra wọn jẹ̀mẹ́ ẹja kọ́bìra wa léèrè ṣéun tọ́lọ́hun ti torí ẹ̀ dá wọn fún wa nìní ṣéun tọ́lọ́hun ti torí ẹ̀ sè wọ́n rọ̀ fún wa ní kùránì sọ pé wàlúbùdùnà. wàlúbùdùnà ja'alnaha lakum min sha'airi llahi lakum fiha wọn ní ràkúnrin àwọn ọlọ́run á ṣe wọ́n fún yín ní nǹkan àmì tọ́jà àmì tàwọn ọlọ́run ní nǹkan àmì àmì tọ́jà àmì tàwọn ọlọ́run lakún fi ọkọ̀ ẹ lọ mọ̀ pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín oore ẹ lò wọ́n fún nǹkan oore yóò sì mọ ẹjọ́ rẹ fẹ́yìn náà fáwọn nǹkan àǹfààní yín. fankuru smallahi alaiha sawa dárúkọ ọlọ́wọ́n ọba lé wọn lérí ní dúró ẹ dárúkọ ọlọ́wọ́n ọba lé wọn lérí ní dúró kí ló fà tó fi rí bẹ́ẹ̀ ni pé ìnara kúnmí wọn a máa gun ni wọn kì í du bàbá wa ń dúró kí wọ́n tó di pé wọ́n gùn wọ́n dárúkọ ọlọ́wọ́n ọba lé lérí lẹ́yìn ìgbà tí wọ́n bá dárúkọ ọlọ́wọ́n ọba lé wọn lérí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gun ọlọ́run wá sọ ìpè fáyìzà wájàbá ti jùnú buha. fakulu minha wa aqimu lqani'a wal mu'tarra kadhalika sakharnaha lakum. la'allakum tashkurun. ọlọ́run láwọ̀ ọlọ́run àwọn ọlọ́run la ṣe bẹ́ẹ̀ fún yín. wàyíza wájà bẹ́ẹ̀ fún wọ́n bá wá di pé ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ tí wọ́n gun tó wó ṣubú tó di ohun tẹ́ ẹ ṣe tó rẹ̀ ọlọ́run ní ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ nínú ẹ̀ ẹ sì wá fún àwọn ẹni tí ó ní tẹ̀ lọ́rùn ẹni tó yáyọ ọkàn àbáwọn olùbéèrè àwọn ẹni tó yá sí pé àkọsílẹ̀ lọ́dọ̀ wọn wọn ò sì lè má béèrè ẹ fáwọn náà. kọ́sàlì kọ́sàlì làwọn ọlọ́run ọba ti rò wọ́n fún yín kẹ́lẹ̀ mọ orí ọpẹ́ dúfẹ́mi ọlọ́run èyí hàn wá pé òun tá ń fi wọ́n ṣe nìkan lọ́lọ́run ti torí ẹ̀ dára fún. nínú àyà ń bò mí ọlọ́run tún sọ yìí pé. wàlá mi ò dábàtì fil ardi wàlá ta'irin yaqihu bi janahihi illa umamun amsalukum. ọlọ́run ní èyí yóò kò sí nínú èèrà lórílẹ̀ ọlọ́run tó jẹ́ dábà títí lọ kan èèrà lórílẹ̀ ọlọ́run tí ń rìn lọ. bákan náà ẹyẹ tí ń fò lójú ọrùn pọ̀lú ìyẹ́ rẹ̀ méjèèjì. ìlà umamu. ọlọ́run ni wọn ọ̀dá máa bí ọ̀kọjá pé ìjọ bíi ti náà làwọn náà. máa fàrọkọ náà. ọlọ́run ni ẹ gbọ́ yé dáadáa ẹ gbọ́ yé kẹ́gbọ́ yé ọlọ́run ní ìjọ ẹ̀dá bíi ti làwọn náà gbogbo bẹ́ẹ̀ tí wọ́n máa ń fi wọ́n ṣe nìyí gbogbo bẹ́ẹ̀ ti ń rìn ní lérí àwọn ẹran tẹ́ káwọn ẹran tẹ́ máa fi wọ́n kàn tẹ́ máa ní kí wọ́n máa kanra wọn tó bá di ọkọ̀ la tá a ṣe léyà àwọn kan wá pàgbó ẹ̀ wọ́n á pàgbó ẹ̀ àwọn èèyàn wà á pọ̀ ńbẹ̀ bíbà wọ́n máa wá ní àwọn tọrọ ẹran ńláńlá àwọn ẹran àgò wọ́n wà kó wọn wá wọ́n máa wá fi wọ́n kanra wọn wọ́n máa ní wọ́n máa jẹra wọn yà wọ́n máa ní kí wọ́n máa dà wọ́n máa fi wọ́n ṣe wàhálà kọ́dà àwọn ẹlòmíì wọ́n á bá a débi pé wọ́n á tún máa fún àwọn ẹran ni láwọn nǹkan míì mu nítorí kí wọ́n lè jà dáadáa kí wọ́n lè dojúkọra wọn dáadáa ọlọ́run níbi alẹ́ rè pé ṣéun ta torí ẹ̀ ta ṣe wọ́n rọ̀ fún yín lẹ́ lò wọ́n fún. ọlọ́run ní ẹ má gbàgbé ẹ̀dá làwọn náà ẹ̀dá tí wọ́n wá jẹ́ ìjọ bí irú tí náà làwọn náà ọlọ́run ní ààfin nǹkan kálẹ̀ láì lákọọ́lẹ̀ rẹ̀ nínú tíra ọlọ́run. ọlọ́run ní ọ̀dọ̀ àwa ọlọ́run náà ní gbogbo wọn ò pè sí yányán àtẹ̀yìn náà àti gbogbo nǹkan ọ̀sìn yín yányán ọlọ́run ní ọ̀dọ̀ wa lẹ́ẹ̀ pè sí ọlọ́run pàkíyèsí wa àwọn ìṣe yìí ìṣètọ́dá ká má ba àgbàlagbà ń bẹ̀ káwa àgbàlagbà náà kákọ̀ fáwọn ọmọ wa tá a bá ti rẹ̀ rán lẹ̀ kí wọ́n má mú lọ dojú ìjà kọra wọn kí wọ́n má mú wọn máa kanra wọn kí wọ́n má mú wọn ká má tibẹ̀ máa ṣe ọlọ́run torí pé kí ni ìmọ̀ fìyà jẹ àwọn nǹkan ọ̀sìn òun lọ́jà mọ́ ọlọ́run ṣe wọ́n ní nǹkan ìjọsìn fún wa ni ó ṣe wọ́n ní nǹkan tá a mọ̀ múlò ọlọ́run ní kì í sì ṣe pé ẹ lọ gbàgbọ́ yìí dáadáa bí n bá ní kẹ́fì ìhun ìjọsìn kẹ́fì ìjọsìn fẹ́mi ọlọ́run kì í ṣe pé mi ọlọ́run mo dájọ́ ọmọ fẹ́ jẹran kì í sì ṣe pé mi ọlọ́run mo dájọ́ ọmọ fẹ́ lo awọ ló fi sọ nínú Kùránì rẹ̀ onílànìyà náà lọ́lọ́hà lóko mú ha wàlá dìmọ̀ ó ha. walakin yanaluhu taqwa minkum kadhalika sakhkharaha lakum litukabbiru Allaha ala ma hadakum wa bashiril muhsinin. ọlọ́ọ̀ni kò fẹ́ dọ́dọ̀ ọlọ́run kọ̀fẹ́ dọ̀dọ̀ ọlọ́run. nùkú mu àwọn ẹran yín tẹ́ ẹ bá pa kì í ṣe pọ́lọ́ ń fẹ́ jẹran. wàlá dìímà òhà. bẹ́ẹ̀ sì ni ọba náà fẹ́ mú jẹ ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀fẹ́ dọ̀dọ̀ ọlọ́run. kì í ṣe pé ẹ̀jẹ̀ nìkan náà ni ọlọ́run fẹ́ lò ọlọ́run ní ihun tí ó wàá bèmí ọlọ́run tí ó dédé mi ọlọ́run ihun tí ó kan ọlọ́run náà ni taqwa minkum ìbẹ̀rù ọlọ́run tẹ́ ẹ fi ṣe ìjọsìn náà ìpayà ọlọ́run tẹ́ ẹ fi du ẹran ìpayà ọlọ́run lérí gbogbo ohun tó iṣẹ́ tọ́lọ́run bẹ̀ yín níjọ́ náà òun ni wọ́n fẹ́ dọ́dọ̀ ọlọ́run. kadhalika sakhkharaha lakum litukabbirullaha ala ma hadakum wa bashiril muhsinin. ọ̀nà ní báyìí làwọn ọlọ́run a ṣe wọ́n rọ̀ fún yín a wọ́n lórí ba fún yín nítorí pé kí ni kẹ́lẹ̀ ìtara bẹ̀ mọ́ gbé títóbi fáwọn ọlọ́run kẹ́lẹ̀ mọ dúpẹ́ fáwọn ọlọ́run kẹ́lẹ̀ mọ gbógo fáwọn ọlọ́run lérí ọ̀nà àmọ̀tọ́lọ́run fi mọ̀ yín lérí bọ́lọ́run ti tọ́ yín sọ́nà alọ́ọ̀ni wabashiril muhsinin wa Muhammad ẹ fún àwọn ẹni tó jẹ́ olùṣe dáadáa olùgbìyànjú rẹ̀ ẹ fún wọn ní ròdùnú gbogbo bí ó ti dé yìí náà gbogbo àwọn tí ránṣẹ́ dùnú gbogbo àwọn tí ń ṣoore fáwọn èèyàn nítorí pé kí ni kọ́bẹ̀ wọn mọ̀ sílẹ̀ ọlọ́run mọ́sàbá wa ṣàánú fáwọn náà ọ̀là tí la ilà àìlúwà jẹ̀mọ́ ibi àti lọ ni pé ẹ má jẹ́ àmọ́ àwọn ẹran ká fi mọ́ kàn ìdààmú lọ́jọ́ fáwọn nǹkan ọ̀sìn a gbọ́dọ̀ ṣe gbogbo agbára ká dáàbò bo àwọn nǹkan ọ̀sìn yìí tá a fẹ́ fi jọ́sìn fún ọlọ́run ká dáàbò bo wọn níbi ìnira àbí ká di ẹrù tó rú owó wọn ẹ̀lẹ́fìmáyà tómi alámì ẹ̀lẹ́hàmúlẹ́sàkìlì ká má di ẹrù tó ń wúwo àbí ká má fi wọ́n fi ṣe nǹkan tó já mọ́ ìdààmú fàyẹ́jìbò ánlá yẹtìmọ iréha kúlẹ̀ hayawa ní ìfìlẹ̀ amẹ́lì ọ̀ṣẹ̀rẹ̀ yẹn pé gbogbo ohun tó bá jẹ́ nǹkan ọ̀sìn tá a fẹ́ fi jọ́sìn ká má kó ìdààmú iṣẹ́ wàhálà bò. sọ̀fà yóò há sábùlẹ̀ sanu ẹnu yawmal qiyamati. kọ́mi èdè ni ẹ̀ má o pé sáfà yóò há sábùlẹ̀ ẹ̀ sánú ọ̀nà kan tí ń bọ̀ wá lálìkìyàmọ̀ wọ́n ṣírò iṣẹ́ wọ́n ṣírò iṣẹ́ lérí ẹ̀ fọ́mọ èdè ènìyàn. ìdá hamada wù mí. wọ́n ṣírò iṣẹ́ lérí ẹ̀ fọ́mọ èdè ènìyàn yípa wípé gbogbo wàhálà tó fi nǹkan ọ̀sìn ṣe èyí tó wò ṣùṣù tó ṣẹlẹ́sẹ̀ èyí tó wò ṣùṣù tó kán lápá èyí tó wò ṣùṣù tó dorí gbígbóná sí lára èyí tó ẹ̀ wò ṣùṣù tẹ́ fún ní nǹkan bí àwọn nǹkan líle àwọn nǹkan bíi ọtí líle àbá nǹkan bíi igbó tẹ́ ẹ fún mu tẹ́ ẹ lọ mú wọn fi kàn ẹ lọ mọ rántí pé ọ̀la kìyà hàn ẹ ṣe ìṣirò ṣẹlẹ̀ yẹ bẹ́ẹ̀ bá páyọ̀ ọlọ́run tẹ́ ẹ sáfọ́ lọ́hún ó yẹ ká jẹ́wọ́ níbi àwọn nǹkan yìí ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ padà ń bẹ̀ bọ́lọ́run bá ṣòro fún yín ẹ ronú dáadáa láti dúpẹ́ fọlọ́run kì í wá ṣọ̀nà nílẹ̀ gbà dúpẹ́ fọlọ́run ẹ ronú dáadáa láti mú oore fọlọ́run èèyàn mélòó lọ́wọ́ nínú ayé yìí tọ́lọ́run kádàrá pé kó rí bó ti kó rí fún yín bó ti rí fún kó rí fún yín bó ti wá rí bẹ́yìn tọ́lọ̀ ń kádà pé kó rí fáwọn bó ti wá rí bẹ́yìn lẹ́nì ọwọ́ á ń pé ọ̀nà nílẹ̀ wá ń gbà láìpá ń dúpẹ́ fún ọlọ́run ẹ padà wá iṣẹ́ ẹ mọ̀ gbogbo ibẹ̀ bá ti ṣe sí gbogbo ìgbìyànjú yín nítorí kí ló anabi wa sallallahu alayhi wa sallam anabi ní dáadáa àwọn ní àkọọ́lẹ̀ fún wa wípé yẹ ká máa mọ̀ nípa wípé àwọn tí ń jẹ́ nǹkan ọ̀sìn àwọn nǹkan tí ń jẹ́ nǹkan ọ̀sìn tọ́lọ̀ ń yọ̀ọ̀dà fún wa ká fi jọ́sìn fún wọn lọ ká mọ̀ ní wọn lára àfẹ́ ká wá ronú lérí ìràkúnmí tí ó ń fẹjọ́ olóò ẹ̀sùn ànábì wa Muhammad tí ká àtọ́lá ń bẹ fún. sallallahu alaihi wasallam faqad látara kí Dáwúdà. látara ibi àti ìmọ̀ fi ṣe wàhálà àti ìmọ̀ fi ṣe wàhálà Abu Dawud ló gba ọ̀rọ̀ yìí wá fún wa lọ́dọ̀ ànábì wa Muhammad. Abdullahi ibn Jafar. látọ̀dọ̀ àfa Abdullahi ọmọ Jafar. ọ̀ọ́lá ó sọ báyìí pé. àbùdàfà ní Rasulullahi sallallahu alayhi wa sallam. ó ní ànábì wa Muhammad ó gbé mi sẹ́yìn níjọ́ kan ńgbà ànábì gbé mi sẹ́yìn àwa wọnú oko arákùnrin kan ńgbà àwa dénú ọgbà yìí ìwù tó ṣẹlẹ̀ ń ni pé. fàyídà àjẹ́ muhammad sallallahu alayhi wa sallam bẹ̀ anábì rí ìgbà tó falamma wa annabi. mọ̀ pé ọlọ́run sọ fún wa pé àwọn ẹranko ẹ̀dá làwọn náà. ọba bẹ̀rẹ̀ sí sunkún dànù. wàzára fati àyìnà. wàzára fati àyìnà ó rí ànábì tó wọn náà dá mọ ẹ̀dá ni wọn wọ́n sì ní làákàyè tiwọn ẹ ẹ ẹ má máa jẹ́ ká máa wò wọ́n pọ̀ lójú ìyẹpẹrẹ pé nǹkan lásán ìpèpè wọn ò wúlò nínú ìwúlò wọn lọ́lọ́run júwe fún wa nínú Kùránì ànẹ́gbà tó rà nẹ́bì òun náà ni pé ànẹ́bì ọlọ́run lélẹ́yìí ẹ̀dá tọ́lọ́run tọ́ran sí gbogbo ayé lélẹ́yìí tọ́ran sí èèyàn tó sì yẹn sẹ́ranko. kí ló wá ṣe ọbẹ̀ sí sunkún àánú kí wọ́n sunkún àánú ń àánú àánú yìí wá jẹ́ kí omijé jáde lójú rẹ̀ méjèèjì. fàtàhùn nàbí yan. ànábì wa Muhammad wa lọ bá ìgbà tó dọ́dọ̀ arákùnrin yìí kí ló ga ọ̀sìn yìí kí ló ṣe ànábì ọ̀wá ṣe méjì ànábì fọwọ́ nu ìsàlẹ̀ etí rẹ̀ ànábì fọwọ́ pa ẹ̀yìn ìgbà tá ànábì fọwọ́ pa bẹ̀ bí ẹni rẹ̀ ní ẹ̀yìn báyìí ìgbà tó rí tá ànábì ṣe bẹ́ẹ̀ fún fàṣákàtà lọ́ba dákẹ́ ọ̀dà kẹ̀kún ìgbà tá ànábì rí bẹ́ẹ̀ ṣé ànábì àmọ́ rí nǹkan táwọn ò rí a sì mọ gbọ́hun táwọn ọgbọ́ ẹ̀dá tá a ránṣẹ́ ni tá a sì bá a jẹ́ iṣẹ́ anabi wa ń sọ báyìí. man rọ́bù hazal jamal. anabi ni man rọ́bù hazal jamal anabi ni ẹgbọ́ o talẹ́ni tó ni ràkúnmí. liman hazal jamal talẹni tó ní talẹ ọgá arákùnrin tó ní talẹ olówó ẹ. fàjà fata minẹlẹ ansọ. arákùnrin kan máa ansar. Fakọ́ọ̀lì. Ó wá ń sọ báyìí pé. Liya Rasulallah. Ó ní Liya Rasulallah. Ó ní wa nẹ́bì. Èmi mo ní o tèmi ni. Fakọ́ọ̀lì. Èmi mo ní àkúmí mi ni. Èmi ló lówó ẹ̀. Ànábì wa ń sọ fún. Afala tattaqillaha fi hadhihi al-bahimati allati mallakaka Allahu iyyaha. Ànábì wa ń sọ fún arábìnrin afálà tẹ́tẹ́kìlá àfi hazilibahi mọ́tìlẹ́tì mọ́lákàkàlọ́wù ìyá ó ní ìwà arákùnrin ọ̀wá ya bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run lára nǹkan ọ̀sìn tọ́lọ́run fi sí abẹ́ rẹ̀ tó ní ọmọ ìjólówó ẹ̀ tó fi agbára ẹ̀ tó fi ṣèrọ̀ fún ọ tó ní kọjá sí pé wọ́n ló ń jólówó ẹ̀ wọ́n ló ń jọ̀tẹ̀ ẹ̀ ọ̀sẹ̀ ọlọ́run lára rẹ̀ bọ́ba rí bẹ́ẹ̀ bá nẹ́bí bá sọ bẹ́ẹ̀ fún arákùnrin náà àwa náà ń fàsìkò yìí sọ fẹ́yìn náà gbogbo ẹ̀yin adéfẹ́ràn kàn adájú ẹran kọra wọn akẹ́rànká ládùúgbò nínú ìlú tẹ́mọ̀ pagbo ẹran kíkàn ǹjẹ́ ilé ẹ̀yà bẹ̀rù ọlọ́run lára àwọn nǹkan ọ̀sìn yìí ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run lára ṣíṣe wọn rọ̀ tọ́lọ́run ṣe wọn rọ̀ fún yín torí pé bọ́lọ́run ọ̀bá ṣe wọn rọ̀ àlè dá wọn mú bọ́lọ́run ọ̀bá tẹ̀ wọ́n lórí ba ni a lè dá wọn so àà ẹ ọlọ́run anábì ń sọ fún arákùnrin yìí. fàyínnáhu ṣàkóso ọ̀bẹ̀rù ọlọ́run òsìpáyà ọlọ́run ọ̀sáfọ́ ọlọ́run ọ̀sáfún ìyá ọlọ́run lára àràkúnmí tọ́lọ́run ní kó wà lábẹ́ ìjọba rẹ tó ṣe ẹni olówó rẹ. fàyínnáhu ṣàkóso fa iná owó ṣẹ́ka ìláyà ànákàtò jí òhù torí pé ràkúmí ó ké gbàǹjarè gbẹ̀mí Muhammad ó sunkún ó kígbe ta ní romi wọ́n bẹ́ẹ̀ ni Muhammad rí i pé ń sì ń fẹjọ́ ẹ lérí kíni lérí pé ọmọ ń fẹ́ bí pa wàtòdé ìbòho. ó sì yí máa ń fún wàhálà ṣe o máa ń kó dààmú bá ọmọ ń fún wàhálà ṣe o máa ń kó dààmú bá lọ́pọ̀lọpọ̀ jẹ̀mọ́ ìjẹ́wọ́ náà tọrẹ ẹran tó a fẹ́ fi ìjọsìn fọlọ ìjẹ́wọ́ náà tọrẹ ẹran léyà bó ti lè wó tóbi tó tọrà ìjẹ́ ọjọ́ mọ̀ yìí pé gbogbo àwọn ẹran tó ń lọ kó tó fi ń kàn yìí wọ́n ń fẹjọ́ ẹ̀sùn ọlọ́run wọ́n ń fẹjọ́ ẹ̀sùn ọlọ́run bí wọ́n ti ń fẹjọ́ ẹ̀sùn ọlọ́run ni wọ́n ń kọ́ lẹ̀ àwọn mọ̀lẹ́kà ń kọ́ lẹ̀ má gbàgbé wọ́n ń kọ́ṣẹ́ rẹ̀ lẹ̀ wọ́n ń kọ́ṣẹ́ rẹ̀ lẹ̀ àwọn mọ̀lẹ́ka méjèèjì wọ́n ń kọsẹ̀ rẹ̀ lẹ̀ o. wọ́n ń kọsẹ̀ rẹ̀ lẹ̀ wọ́n ń kọsẹ̀ rẹ̀ lẹ̀ wọ́n ń kọsẹ̀ rẹ̀ lẹ̀ wọ́n ń kọsẹ̀ rẹ̀ lẹ̀ àwọn mọ̀lẹ́ka méjèèjì wọ́n ń kọsẹ̀. gbogbo bá a ti ń ṣe é nìyẹn ìjà wọn mọ ìgbà àwọn ẹranko ìwọ̀n fẹjọ́ ẹ̀sùn Ọlọ́run wọ́n ń kọ̀rọ̀ ẹ̀ lọ́bọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣérú àwọn èèyàn tó máa kó wa sábẹ́ wọn ni sáwọn tí wọ́n máa fún wa ní nǹkan mu lọ fi wá kàn lọ dojú ìjà kọra wọn ni kì í ṣe pé àwọn ni wọ́n ń dojú ìjà kọra wọn lẹ́yìn dá wọn lótó ẹ̀ pé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ ẹ̀yin tẹ wá dé èdè yàn ṣọ́wárò ẹ̀yin náà lọ́rùn ẹ̀yin náà gbé ẹ̀yà yín sípò wọn ṣọ́rọ̀ ẹ̀yin náà lọ́rùn kí wọ́n so yín mọ́lẹ̀ kán wá ní kẹ́ máa mú agbáyà ara yín kẹ́ fi máa kanra yín kẹ́ máa fèrè ara yín lùra yín kẹ́ni kẹ́ máa gbéra yín lágbo ẹ̀yin náà gbé ká àwọn ìṣe ìkànnì tí ó dá ẹgbọ́ ohun tí ràkúnmí tànàbì sọ wípé ràkúnmí ń kígbàjarè ọ̀ ń fẹjọ́ olówó ẹ̀sùn ipa wípé a máa fẹ́ bí ipa òun a sì máa fi kó ìdààmú bá òun a máa fóun ní wàhálà tọ́pọ̀ jẹ̀mọ́ ẹja lọ mọ̀ pé ẹ̀lùmùsọ́ra hàn bẹ́ẹ̀ náà lè ha ara náà ti ká máa fi eré àwọn ẹranko lura wọn. ìlànà tàhárí ṣílmẹ̀lì èyí àníhu ṣàrẹ̀. ó wà nínú àwọn ìfẹ́ àwọn ẹran kan tó jẹ́ ohun tí ànábì wa Muhammad ọtíkà àtọ́lá ń bẹ fún ọkọ̀ fún wa nínú òfin nínú ẹ̀sìn pé a gbọ́dọ̀ ṣe é bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbégbèsè bẹ́ẹ̀ torí pé ọwọ́ ipe náà á ní ìtàkárí ṣe bẹ́ẹ̀ ní ẹ̀lùbáyé ànábì wa Muhammad àtọ́lá ń bẹ fún ọkọ̀ fún wa nípa wípé ká máa fi àwọn ẹran dojú ìjà kọra wọn ká máa ní káwọn ẹran ká máa kánra wọn ká máa pagbo fún wọn ká máa wá pàtẹ́wọ́ pé ẹran lágbájá ló lu títa wọn dù àwọn ẹran yẹn burú èyí ni a máa wá pariwo ǹjẹ́ dákun ǹjẹ́ o ronú gbígbà tọ́lọ́run fẹ́ gbàṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ o ronú bẹ́ẹ̀ kì í ṣàwọn ìṣe kan tó dáa nítorí pé gbogbo àwọn nǹkan ọ̀sìn àwọn náà wọ́n sọ̀rọ̀ fọ́lọ́hún tó bá dìjọ ń gbèdè àkìyàmẹ̀ nínú ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ sàábé táǹpẹ̀ ní Umar. radiyallahu anhu. àsàábé táǹpẹ̀ ní Amr radiyallahu anhu yọnu ọlọ́run kó máa bá yaqulu sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam ó ní mo gbọ́ tí ànábì wa Muhammad sọ ó sọ báyìí pé. man qatala usfuran abasa. ó ní gbogbo ẹni tó bá tọ́ bá sọ̀kò lẹ́yẹ kan ọ̀sọ̀ lásán ọkàn pa lásán ó mú ẹyẹ yìí ọgbẹ̀mí ẹyí ó ṣeéṣe kọ́ mọ̀ jẹ ẹyẹ tí fò lókè ó sì lè jáde yẹn nínú ilé ló kàn wo ṣùṣù lọ sọ nǹkan lù lọ́gbẹ̀mí mi tí kì í ṣe tó fẹ́ lò tọ́ bá dijọ́ gbẹdẹ̀kìyà náà anja ilallahi azza wa jalla yawmal irú ẹyẹ bẹ́ẹ̀ irú nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ yóò kígbe gbàǹjarè kẹkún lọ́bọ́lọ́ díjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà yóò kígbe ọlọ́run gbàmígbàmí yóò kígbe gbàmígbàmí lọ́bọ́lọ́ yóò ṣàyè gbàmígbàmí lọ́bọ́lọ́ pé wọ́n ọlọ́run gbàmí o yọ́mọ̀ wá sọ fọ́lọ́ pé yá rọ́bì ìwọ ọlọ́wọ́n bá mi o. iná fúlànà kọtàlá ní abàtà wàlámìyà kàtólùní lè máa ń fa àti. yọmọ mi lágbájá ọmọ lágbájá ọ̀pọ̀ mi lásán ọgbẹ̀mí ọgbẹ̀mí lára mi lásán ọ̀rọ̀ mi sọ̀rùn lásán kì í sì ṣe é pé ọgbẹ̀mí lára mi fáǹfààní kan kì ṣe pé ó fẹ́ fi ṣàǹfààní kankan kò fẹ́ lò ọkàn déédéé wò ṣùṣù lọ́gbẹ̀mí lára mi lásán bẹ́ẹ̀ ni mo bá kú bẹ́ẹ̀ lásán kí ló wá mọ̀ pé Ọlọ́run ó ṣe fún ẹjọ́ náà ara wo ló mọ̀ pé Ọlọ́run ó fi yẹ dá ìgbésẹ̀ wo ló mọ̀ pé Ọlọ́run ó gbé látara ìwà ẹ̀yin náà wá gbé kalẹ̀ èyí tẹ́ ẹ máa ń fẹ́ràn kan ẹ mọ àmì ọkàn títí yọ gbàbẹ̀ rọrùn omi ọkàn títí yọ dẹni tí yọ ṣẹ ního omi ọkàn títí yọ dẹni tí ọpọlọ yóò yí látara àwọn nǹkan mú kú mu tá bá fún un mú eléyìí lọ́lọ́run fi ń pe àkíyèsí wa pé ẹjẹ́ àpàdà ń bẹ̀ kì í ṣe àwọn ìṣe nǹkan tó da kì í ṣe àwọn ìwàsí tó da torí pé ọlọ́run ọ̀dájọ́ póun fẹ́ jẹran ló fi já sí pé lánìyà náà ń lọ lọ alóhó mọ̀há wà ládìmọ̀ wá. lákì yàrá dùhù taqwa minkum. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين ọlọ́run ní èmi ọlọ́run fẹ́ jẹran èmi ọlọ́run ẹ̀yìn fẹ́ lọ awọ́ ẹ̀yìn fẹ́ lọ ẹran kò fẹ́ wọ́ sọ́dọ̀ tèmi ọlọ́run dépò ọlọ́run ní ohun tí ó lọ sọ́dọ̀ ọlọ́run tẹ́ fi dẹni ire tẹ́ fi dẹni tọ́jọ́sìn fún ọlọ́run náà ni ìpáyọ̀ ọlọ́run tẹ ẹ bá fi ṣe ìjọsìn náà ìpáyọ̀ ọlọ́run tẹ ẹ bá ní fọlọ́run nínú àwọn àsìkò yìí nípa ìjọsìn náà. ọlọ́run níbẹ̀ yìí làwọn ọlọ́run àwọn ọlọ́run la ṣe wọ́n rọ̀ fún yín àwọn ọlọ́run la tẹ̀ wọ́n lórí ba fún yín àwọn ọlọ́run la ran ní kí wọ́n rọ̀ fún yín tẹ́ ẹ bá ń bọ̀ kán mọ̀ ṣá tá bá rí pé èèyàn ní ọ̀sá yín ń bẹ lára wọn ọlọ́run ní àṣẹ tàwọn ọlọ́run ni bá a bá tú wọn lẹ́ni ẹ lè dá wọn mú bá a bá jáwọ́ wọn lẹ́ni ẹ lè dá wọn so bá a bá já wọn wọn lẹ́ni ẹ ní kápá kankan lérí wọn gbogbo àwa tá a wá ń dára yìí ẹja ayé ń bẹ ìhùntọ́lọ̀ ń bẹ̀ wáyé pé ká fi ṣe kọ́lá fi ń ṣe nù ká ti fìyà jẹ wọn ká ti kó dààmú bá wọn náà kó tó wá dọjọ́ léyà ká tó wá láàfẹ́ dùn wọn dípò wípé ọjọ́ dúdú pàápàá ọlọ́run tún ní ẹ̀ ṣe dáadáa fún nǹkan oṣù tó yà àdìsí ànábì wa Muhammad ó pè wá lọ sí àkíyèsí bẹ́ẹ̀ nípa pé tábà du pàápàá ká ṣe dáadáa níbi dúdú ká má bàa fara ni wọ́n torí Yorùbá ní ojú ni màálù ń rọ ọ̀bẹ ọ̀dà lọ́rùn ṣèbí inú nkẹ́ ọlọ́run ni ló fi fi àwọn fi ṣàárọ̀ ká máa dún wọn ká sì mọ gúnrakùnmí ká fi mọ jọ́sìn ọlọ́run nínú àánú tèwọn ọlọ́run lòún fi ṣe bẹ́ẹ̀ kò wá ní da tó kò ní bá a mú kọ́wájá sí pé ẹran ni láti mọ kànká kọ́lọ́run kó sọ ẹnì kọ̀ọ̀kan wá mẹ́ kó gba iṣẹ́ wa kó gba lọ́dọ̀ wa kó má jẹ́ kí a ṣe àṣedànù àmín kó má jẹ́ kí a ṣe àṣedànù lásán àmín nínú àwọn ìṣesí tá a tún máa ń ṣe tí ọ̀dá nínú ẹ náà ní ìta awọ ẹran iléyà àwọn ẹlòmíràn àmọ́ ta wà kó jọ wa ní ẹran iléyà tí wọ́n bẹ̀ wọ́n ní ìnífọ̀ ìtìfẹ́ fi ṣe sàrà owó ńlá mo fi ràn mí wọ́n á mọ̀ ta tó jẹ́ sígbà àdìsá nẹ́bí wa Muhammad sọ fún ẹ pé mọ́ ń bá jírídà òde híyà tì í. ànábì ní máa ń ba jírídà òde híyà tì í gbogbo ẹni tó bá ta wẹran léyà tó pa ànábì ní ẹ lọ mọ̀ pé lẹ́yìn ni ò ní léyà kò lẹ́sàn tí ó gbà kì í ṣe ohun tá a máa ń tà ohun tá a fi ń ṣe sàárà ni ohun tá a ń fáwọn èèyàn ni àbí ká lò ó fáǹfààní ara wa òun ló fi dáa jù nínú àwọn ìṣesí àtàwọn àṣà míì taari lára àwọn èèyàn níbi ọ̀rọ̀ afẹ́jọ́sìn àwọn ẹlòmíì ń bẹ nínú àwọn ìṣesí wọn tààlí kọlọkọrọnẹ́rìn lòdòhíyàtì bàdà sábùyí àwọn àgbo ẹran léyà àwọn àgbo ẹran wọn ni ọlọ́run lọ́mọ tí wọ́n ń kó bẹ̀ bí wọ́n bá kó síbẹ̀ tán wàá wá so wọn á so mọ́ àwọn ará ilé. ètò kọ́dà nánà nítàdí ọkàn rí pé nítàdí ọkàn rí pé a máa ṣe sábà bíi a máa dí gàgà ké àwọn èèyàn kan ṣe kéèta èèyàn. wàtúfúdì mi nàbọ̀rọ̀ ti láì ní. a sì máa dáàbò bo ni nínú àdìọ́kàn wọn ni pé a máa dáàbò bo ni nípa ojúkojú kójúkójú ọmọ rí. àṣàbí níbo yóò ti mi ń so. a sì máa dáàbò bo àwọn aráalé nípa ojúkojú. wàhádà mina ṣìrìkì. gbogbo eléyìí ni inú ẹbọ lọ́wọ́. ọ̀làláhùn fìlẹ̀ àdìsí. jẹ̀mọ́ inú ẹbọ lọ́wọ́ nítorí ìjọsìn tọ́mọ ni ìjọsìn tá a lọ ṣe torí pé ọlọ́run sọ nínú Quran. ó ní kúlí ìnàmà anábàṣàrún mi sílùkún yóò ha ìláyà ọlọ́run ní wà abara bíi tí náà lèmi náà tí wọ́n máa rán ní sí mi. anama ilá okòó ìyá ọ̀hún àbìdún pé dájú ọba yín náà lọ́lọ́hún òun ló dá mi ló dá yìí náà òun ló ní mi lọ́dọ̀ yìí náà òun ló láṣẹ mi ló láṣẹ ti yìí náà gbogbo ẹni tí ń bá ń wá ojú rẹ ọlọ́run láti pàdé ọlọ́run dáadáa amẹ́lá sọ́ọ́lẹ̀ ha onítọ̀ òun kò ṣiṣẹ́ dáadáa kó gbé ìgbésẹ̀ dáadáa kó kú wa rẹ kó lè kú rẹ ìbádàtì rábìrì kò sì gbọ́dọ̀ wá fòrògùn kò gbọ́dọ̀ mẹ́nìkan pẹ̀lú ìjọsìn tó sìn fún ọlọ́run kò gbọdọ̀ wó orogún fún ọlọ́run nínú ìjọsìn rẹ kó ṣe é fọlọ́run ní mímọ́ gbogbo ìjọsìn tá a wá ṣe tó tó wá já sí pé àwọn ìkọ̀ ẹran lámà wá so káàkiri ilé ọlọ́run lọ́mọ ohun tí wọ́n ń kó bẹ̀ pé ń dáàbò bò àwọn nínú káwọn ọmọ ojúkójú ọmọ rìn wọn àwọn ẹlòmíà lò ó fáwọn nǹkan míì pa láṣẹ ni ọlọ́run ló sì láṣẹ lọ́dọ̀ kò sí lọ́wọ́ ẹnìkan tó fi ajá sí pé anábì ń sọ nínú àdínsì kùdùsí fún àkíyèsí wa pé káyà lára gbogbo ohun tó lè jẹ́ ẹbọ anábì sọ pé ọlọ́run sọ nínú àdísì kùrìsí ó ní ana agnẹ ṣùràká. ìyá ni ṣíríkì. ọlọ́run lóhun ọlọ́run òun rọrọ nípa gbogbo ohun tó lè jẹ́ orogún yányá. mànàmílà àmàlà àṣírọ́kà fi màáyìn rèé. gbogbo ẹni tó bá ṣiṣẹ́ olóore kan síwájú ọlọ́run tó jọ́sìn kan sójúwájú ọlọ́run tó ṣe nǹkan dáadáa kan síwájú ọlọ́run tọ́wá fi ẹlòmíì kún èmi ọlọ́run níbẹ̀ tọ́yàtọ̀ sẹ́mi ọlọ́run ọlọ́run ní máa jáwọ́ ẹlẹ́ àtòun àtẹ́bọ̀ rẹ̀ àtòun àti sẹ́wọ̀n ọlọ́run ní máa jáwọ́ wọn lè yanyan máa bọ́pá bọ́sẹ̀ kó ń bẹ̀ pé kì í ṣe tèmi kọjọ́ mi ọ̀dọ̀ wa gbogbo àwọn ìṣe tí ó da gbogbo àwọn àṣà tí ó da ká jáwọ́ ń bẹ̀ ká ṣe gbogbo agbára ká yẹ fún bákan nínú àwọn ìṣe tí ó tún da nínú àwọn àṣà tí ó da ẹlòmíì tó bá palẹ̀ adán èyí tá ànábì kọ́ alẹ́kọ̀ọ́ yìí pé ká da sọ́nà mẹ́ta ká jẹ kan ká fi kan ṣiṣẹ́ sàárà ká mú wọn bá táwa náà jẹ ńbẹ òun àwa ní ẹran ilé àti ìjọ ìjọ ansura tọjọ àwọn sọkáyíká ìjọ náà ti máa ń tán yọlọ dibẹ sínú ilé níbi tẹlómi ìgbé ya ahunde tọba rí nǹkan bíi prodi tó lè fi sínú ẹran ilé àti òfin sọdún kan yóò fi sí torí kò fẹ́ fún yàn lóúnjẹ ẹ̀já ọlọ́run ní ẹ fún àwọn èèyàn jẹ kẹ́lẹ̀ láǹfààní ọlọ́run jẹ́ kásìkò náà dé bá aláìpọ̀ ní òdùnú àtayọ̀ má jẹ́ kó dé bá wa nínú sàárè má pa àwọn òkú ní sọ gbogbo ẹni títí ń pẹran má jẹ́ kó bẹ̀ wọ́n sílẹ̀ ṣe é ní rọrùn ọlá tí la haula wala quwwata illa billahi aqulu qawli hadha wastaghfirullaha li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh الله أكبر